صدق الله العظيم الذي أمات وأحيا وأضحك وأبكى وأنزل الماء وأجرى وأنه هو رب الشعرى له الحمد في الآخرة والأولى وله الحمد ما أعطى وما أهدى وهو الذي أخرج المرعى وله المعاني وإليه المنتهى وعد المؤمنين المتقين جنة المأوى لهم ما يشاءون فيها خالدين وعد الله ومن أصدق من الله وأوفى لهم فيها من الحور عين وخمر مصفى لا يكدر ساكنها ولا يشقى ويشرب من حوض النبي ويهنى السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájúdájú اللهم بارنا النبي محمد صلى الله عليه وآله وسلم sí gbogbo àgbáńlá ayé pẹ̀lú ìmọ̀nà àti ẹ̀sìn òdodo nítorí kó lè bàa fa àwọn èèyàn kúrò nínú òkùnkùn òkùnkùn àìmọ̀kan lọ sínú mọ́lẹ́mà òkùnkùn ṣẹbọsọ́lọ́ lọ sínú mọ́lẹ̀ ká máa jọ́sìn fọlọ́wọn ọba lónìí ká ṣoṣo ọlọ́wọ́n bá sì ran kó lè bàa fi àwọn èèyàn mọ̀nà lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba eléyìí tó lágara eléyìí ló fà á lọ́lọ́run fi ṣe ká gbọ́rọ̀ sí Ànábì sallallahu alayhi wa sallam lọ́ranyàn ká tẹ̀ láṣẹ rẹ̀ ọ̀ranyàn ni nítorí pé ẹni tí kìí sọ̀ranyàn ká tẹ̀ láṣẹ rẹ̀ kò lè rí ni fi mànà nírọ̀rùn ọlọ́run ọba sì ṣe ká nífẹ̀ẹ́ rẹ̀ lọ́ranyàn nítorí pé nínú àmì péyàn nífẹ̀ẹ́ yàn ó náà ní kéèyàn máa tẹ̀ láṣẹ rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ nínú sóràtù nìsá àyà kọkàndínní ọgọ́ta òní yá ayyuhal ladhina amanu ati'u allaha wa ati'u ar wa ulil amri minkum á pé olùgbàgbọ́ òdodo tí máa tẹ̀ láṣẹ ọlọ́run. ẹsìmá tẹ̀láṣẹ anabi muhammed sallallahu alayhi wa sallam àti ti àwọn aláṣẹ nínú yín ó sì wá nínú hadith eléyìí tí imaamu al-bukhari àti muslim tí wọ́n gbé jáde nínú tírà wọn anabi ni sallallahu alayhi wa sallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. ẹnìkan nínú yín kò ní jẹ́ ẹni tó gbàgbọ́ rárá kìí ṣe pé kò ní jẹ́ ẹni tó gbàgbọ́ lódodo àbí ìgbàgbọ́ rẹ̀ ò ní pé ẹnìkan nínú yín ò ní jẹ́ ẹni tó gbàgbọ́ rárá ṣáájú kó tó di wípé èmi ló fẹ́ràn ju bàbá àti ọmọ àti gbogbo èèyàn lápapọ̀ lọ ọgbọ́dọ̀ fẹ́ràn anabi sallallahu alaihi wa ju bàbá àti ọmọ rẹ lọ. o sì gbọ́dọ̀ fẹ́ràn anabi wa sallallahu alayhi wa sallam ju gbogbo èèyàn lápapọ̀ lọ. gẹ́gẹ́ bá a ti ṣe rí nínú ẹgbà wọ́ọ̀rọ̀ bí a ṣíwájú wa umar ibn al-khattab radiyallahu anhu oní ya rasulallah la anta ahabbu ilayya min kulli shay'in illa min nafsi. onírànàbí sallallahu alayhi wa sallam mo búra pé wọn ni mo nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ. yàtọ̀ sí pé mo fẹ́ràn ẹ̀mí ara mi jù ọ lọ. anabi sallallahu alaihi wasallam ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pọ̀ tí gbàgbọ́ o títí tó fi jẹ́ pé èmi ló nífẹ̀ẹ́ ju orí ara rẹ̀ gan lọ. Umar òwúlẹ̀ bàtìkọ̀ kankan jẹ́ ó ní ní báyìí mo ti wá nífẹ̀ẹ́ ìfẹ́ wa anabi sallallahu alaihi wasallam ju orí ara mi gan lọ. torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ ká nífẹ̀ẹ́ anabi wa Muhammad sallallahu alaihi wasallam. àwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sallam orí ìmọ̀nà anabi orí ìlànà tó fi lélẹ̀ òun náà ni wọ́n ń tọ̀ wọn ò fi ìgbà kankan fi ìlànà yìí sílẹ̀ wọ́n sì ń dáàbò bo súnà anabi sallallahu alayhi wa sallam wọn ò sì jẹ́ni tó gbà fẹ́ni kankan ẹni yòówó lè jẹ́ kó fi nkankan nínú súnà anabi sallallahu alayhi wa sallam ṣe yẹ̀yẹ́ èdè ni tí súnà ti jẹ́ ohun àpọ́nlé ohun tó ga nípò eléyìí tó ṣe wípé ètè àwọn ọ̀tá kò rí gbèsè ọ̀tẹ̀ àwọn ọlọ́tẹ̀ kò rí sẹ́ni kankan tètè tí ayé àwọn sàhábà fi tán báyìí náà lọ̀rọ̀ tún ṣẹ́kù ní ayé àwọn tàbíìn àwọn náà ń tọ ojú ọ̀nà alálùbáríkà yìí àwọn náà sì fi ṣàwádà òun fi ṣeré rárá ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí egbèrègbè tẹ́ gbèrègbè tó di wípé àwọn èèyàn ìmánilẹ̀ púpọ̀ lọ́kàn wọn. ìbàjẹ́ sì gbogbo láwùjọ ọmọ àwọn èèyàn wọ́n dẹni tó ṣe wípé lórúkọ páwọn jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ta ìlànà anábì sallallahu alaihi wasallam nípa dànù ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn ìní wọn dẹni tí ń pe ẹni tó di súnà mú lẹ́ni tó di èpo ẹ̀pà mú tọkọ̀ láti di ẹ̀pà gangan mú èyí tó túmọ̀ sí pé ó ti rídìí jókòó láàrin àwọn èèyàn bákan náà wọ́n máa sọ pé èrò wọn ò jiná nì wọn ò lóye wọn ò nímọ̀ nì ìlọ́fà ni wọ́n fi ń di súnà mú bẹ́ẹ̀ làwọn aláìmọ̀kan sọ táwọn ẹni tí ń di súnà mú láàyè tiwa lónìí torí de lẹ́yìn àti pé ọ̀pọ̀ àìmọye aláìmọ̀kan tí ọ̀ma bíi ti máa kọjú sí yóò tún máa perú àwọn ẹni tí ń bẹnu àtẹ́lu súnà àtẹni tí ń tẹ̀lé súnà wọ́n tún máa pè wọ́n láwọn olùmọ̀ báwo ló ti fẹ́ jẹ́ olùmọ̀ nígbà tó ń fi lànà anábì sallallahu alaihi wasallam ń ṣe yẹ̀yẹ́ báwo ló ti ti fẹ́ jẹ́ olùmọ̀ nígbà tó ti pẹ́ ni tó ń fi súnà tó ń fi ń ṣèwàhù àwọn lọ kà kún aláìpé orí irú olùmọ̀ wa ni wọ́n á fẹ́ jẹ́ pẹ̀lú eléyìí torí de eléyìí láwùjọ wa kúmọ́ lónìí ní nàìjíríà á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àti àwọn àfáà tí wọ́n wá mà nípa kéwú ìwọ̀n bá díẹ̀ báyìí bíntín ni wọ́n dààmú fún ìmọ̀ nípa súnà á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa nínú kọ́ jẹ́ pé ntọ́jà lọ́dọ̀ tiẹ̀ náà ní kọ́kàn gbéde lárúbáwá fa'ala yaf'alu fa'ala yaf'ulu fa'ala yaf'ilu irú àwọn nǹkan wọ̀nyẹn ní ntọ́jà lọ́dọ̀ tiwọn. ìmọ̀ wọn nípa kíni jẹ́ súnà gan lọ́pọ̀lọpọ̀ gbà eŋti ń bẹ lábẹ́ rẹ̀ àwọn àdìsí tó jẹ́ pé irọ́ rẹ̀ wọ́n pa mánàbí sallallahu alaihi wasallam níbẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn mẹ́tàn láwọn kéw àtàwọn afá wọn tí ò bá sì jẹ́ irọ́ ajẹ́ dọ̀ọ́yìífa ajẹ́ àdìsí tó lẹ téèyàn lè firú rẹ̀ tẹ̀rí. ajẹ́ pé ọjọ́ ọ̀la ẹ̀sìn Islam láwùjọ wa ọ̀n fi àkíyèsí ọ̀n fi àkíyèsí èyí tó lágbára nítorí pé ńgbà tó bá ti jẹ́ pé láwùjọ táwa ń gbé àwọn èèyàn ò alaihi wasallam wọ́n ń sè ń jẹun ẹ̀sìn lórúkọ pàṣíwájú ẹ̀sìn làwọn lórúkọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn làwọn ó túmọ̀ sí pé ewu ńlá ń bẹ lórí islam yẹn. ìdí ni tó fi jẹ́ pé ẹ rí i pé ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá lóun fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn islam ẹ rí i pé àwọn àyà alukur'an ẹ̀ ní rí inú ọ̀rọ̀ rẹ̀ à ń bọ̀ síbọ̀sí àwọn àdìsí anabi wa muhammed sallallahu alayhi wa sallam èrò orí àwọn èèyàn àbá wọn ẹlẹ́rìí tí wọ́n mú wá tí wọ́n mọ̀ kó wá rẹ́gẹ́dẹ́ tí wọ́n lérò pé àwọn ń rí mú wa. kọ́dọ̀ ń ẹni tó ṣe pé ewì lárúbá ni ọkàn máa ké tí ó lérò ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa torí ẹ̀ ló ṣe jẹ́ ńtọ́tọ̀ ká mà Islam látàrí irú ọ̀rọ̀ báyìí yóò yan àwọn kan jáde nínú wa tó sì pé àwọn náà wọn ní ìgbìyànjú eléyìí tí ó láàmì láaka níbi ìmójútó súnà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ní wíwá ìmọ̀ nípa rẹ̀ àti fífi ń ta abá nípa rẹ̀ wa hù àti pa àwọn èèyàn lọ ń ta yẹn. ọmọ tó ń kẹ́kọ̀ọ́ náà tó wọ́n mójútó súnà níwọ̀nba abágbára wọn ti ṣe ma àti ní ìwọ̀nba wọn ti ṣe ríran ma àwọn eléyìí náà à ń bùkátà láti tún ṣe wọn lákin kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú tí wọ́n ń ṣe wọn torí pé tí wọ́n ń ṣe ń tọ́ da ni eléyìí iná ló mú kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kọjá ní tó pàtàkì kí irú rẹ̀ wáyé kó sì máa wáyé lóòrèkóòrè torí pé ń tá lè sọ nínú ìjókòó wa yìí ghaydun min fayd díẹ̀ pátápátá gbáà ni o nínú pípọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀sọ ìpín ma la yudraku kullu la yutraku jullu gbogbo ntí o bá ti rọ̀ wá lọ́rùn láti kó lákòótán a sì gbọ́dọ̀ pátì lápàtì tán èyí tágbára wa bá lè mú nínú rẹ̀ ká mú fa fi dhalika barakah à ń bẹ lọ́n lẹ́yìn rẹ̀ lọ́jọ́ iwájú ká tún máa malé ká máa malé ká máa malé torí pé gbogbo àwọn àwùjọ Islam pàápàá jùlọ láwọn ilẹ̀ lárúbáwá níbi tá a ti rí i pé lónìí àwọn èèyàn mójútó ọ̀rọ̀ nípa súnà kìí sì dánilẹ́kọ̀ọ́ ẹyọ̀kan lọ́fà kìí sì jókòó ẹyọ̀kan lọ́fà ìjókòó lẹ́yìn ìjókòó ìní máa fà ẹ sì ti mọ̀ yín pé kò síbìyàn ti lè pọ̀ tó níbi tí wọ́n bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ kan tí ó jẹ́ wípé gbogbo ẹni tá à ń fọ̀rọ̀ báwí ni ó wà ń kalẹ̀ èèyàn díẹ̀ bíntín ló máa ń dáhùn ẹni tí ò dáhùn wọn máa pọ̀ jàrá kì í wá ṣe pé ńgbà tá a bá ti pa àwọn èèyàn ajẹ́pọ̀ wẹ̀ tó bá wá òun náà ni níta wí yẹ kọ́ ẹni tí ò wá ń kọ́ òun ta wí ọ̀lọ́ náà bíkíbi tó bá kí dáadáa yẹn ó lè bá a kárí nítorí tí dáadáa ọba kárí jàmáà gbogbo ẹni tí máa ń ṣe dáadáa kì í rọrùn fún wa tí dáadáa kan bá wà tí ọba kárí gbogbo ẹni tí máa ń ṣe dáadáa yẹn kì í rọrùn fún wa nípa alẹ́ ayé kámẹ́sìsẹ́ sì sọ nípa ẹ̀sìn ọlọ́run nípa alẹ́ ayé tó bá ń gbádùgbò kan tó ṣẹlẹ̀ kí gbogbo ẹni tó ń gbé àdúgbò yìí la láì ní ìwọ nìkan lólówó ó pé kò ní rọ̀ ọlọ́run nítorí pé dáadáa yan kárí dáadáa kọ̀ wá ní rọrùn fẹ́nìkan ṣoṣo tó dáa ní láàrin àwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa dáadáa tẹ̀ tí ẹ̀sìn tí wọ́n bá lágbòye nípa ẹ̀sìn ọlọ́run tí wọ́n wá dá nìkan pamọ́ra tó gbìyànjú láti jẹ́ kí ẹlòmíì náà láǹfààní irú èyí tí wọ́n ní nítọ́dájú ni pé ìwọ gan alára kò ní rọrùn fún ọ láti lò ó bẹ́ẹ̀ náà ti ń rí láwùjọ nísìn tí wọ́n bá lágbòye kan nípa ẹ̀sìn ọlọ́run so o kọ ẹlòmíì o fi yẹ ẹlòmíì o mẹlòmíì lẹ́yìn nígbà tó ń lọ ibi tó ń ti ń gbọ́ yé ń tó dájú ni pé ìwà ti mọ̀ pé zakatul ilmi làámẹ́lò bẹ́ẹ̀ zakama oníkàfi ṣiṣẹ́ sí àsìkò tó bá bẹ̀rẹ̀ sí ni yọ zakama tó ọmọ yìí tó ń fi ṣiṣẹ́ sí ẹ̀rí kan àwọn ọmọ òpè kí ló tún gbà mẹ́sìn o tí èsì pọ́ ọmọ yìí ti fẹ́ ya alákatakítí tí èsì pé lè ti fẹ́ gba wèrè mẹ́sìn tí èsì pé torí pé ńgbà tó ṣe pé ńgbà tó ọmọ ìwọ nìkan lọ́ọ́ dà yọ wá sájòjì sí àwọn èèyàn ìdí ni tó fi jẹ pé gbogbo àsìkò tó ń bá ń lọ bí rí máa mọ ọmọlàkejì rẹ lẹ́yìn eléyìí ọ máa tó náà bá ti ṣe wà o yóò sì ṣe ń rọrùn fóun náà láti lò ó nígbà tí wọ́n máa ń lò wípé ma ni àjọ lò ní máa ń kí dáadáa ni wọ́n ń pè ní sunna nínú àwọn tírà tó ṣàlàyé èdè àwọn kan sọ yìí pé as-sunnatu at-tariqatu was mahmudatan aw madhmumah wọ́n ní tí wọ́n ń pè ní sunna náà ní ojú ọ̀nà àti ìlànà yálà ọ̀nà yẹn ọjọ́ ọ̀nà tó dáa àbọ̀ ọ̀nà tí sunna. nínú tọ́jẹ́rì sí eléyìí òun náà ní tó wá nínú àdìsá nàbà muhammed sallallahu alayhi wa sallam eléyìí tí imam Muslim gbé jáde àti àwọn míì anabi ni man sanna sunnatan hasana falahu ajruha wa ajru man amila biha wa man sanna sunnatan sayyi'atan fa'alayhi wizruha wa wizru man amila biha anabi sallallahu alayhi wa sallam ni ẹnikẹ́ni tó bá la ọ̀nà tó dáa kalẹ̀ yọ gbalada la kalẹ̀. yóò sì tún gba gbogbo ẹni tó tọ ojú ọ̀nà tó dáa ní ìdàkejì ẹnikẹ́ni tó bá la ojú ọ̀nà tí kò dáa kalẹ̀ yóò gba ẹ̀ṣẹ̀ lílà kalẹ̀ yóò sì tún máa gbarú si àwọn ẹni tó máa ń tọ ojú ọ̀nà yìí ẹ̀rí pé sunnatu huna ja'at min ma'na at-tariqa sunna wá pẹ̀lú tó máa ọ̀nà tọ́ tàbá wo n'inu nínú ṣẹ̀ríyà á osuna. àwọn ẹni tí ń lò wọ́n pọ̀ púpọ̀ nínú àwọn ẹni tí ń lo sunna àwọn náà ni àwọn olùmọ̀ nípa alhadith nínú àwọn ẹni tí ń lo sunna àwọn olùmọ̀ nípa usulul fiqh bẹ́ẹ̀ náà ni àwọn fuqaha àwọn náà máa ń lo gbólóhùn sunna bẹ́ẹ̀ náà ni ulama'u ad-da'wa àwọn olùmọ̀ tí ń pèpè lọ sí díẹ̀ sìn ọlọ́run àwọn náà máa ń lo gbólóhùn sunna sunna lọ́dọ̀ èkíní kẹta kẹrin àwọn èèyàn yìí ìtumọ̀ rẹ̀ yàtọ̀ síra wọn lọ́dọ̀ oníkálukú nítorí gẹ́gẹ́ bí ntí kálukú tó specialize nípa rẹ̀ tó nímọ̀ nípa rẹ̀ ìtumọ̀ súnà lọ́dọ̀ kálukú ọ yàtọ̀ sí tẹnìkejì àwa sì ti mà nínú mà wípé gbogbo ẹni tí ń bá ń wá irú mà kan pàtó ó yẹ kó nímọ̀ nípa al-mustalahatul khassatu bi àwọn terminology. tó jẹ́ ti ìmọ̀ yẹn o gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ nítorí tó o bá nímọ̀ nípa àwọn tẹminọ́lọ́jì tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ tó ń wá nípa rẹ̀ kò súnmọ́ pé kò nímọ̀ nípa àmọ́ kò súnmọ́ kéèyàn nímọ̀ nípa àmọ́ gbà anabi Muhammad sallallahu alayhi wa sallam ojú táwọn anabi sallallahu alayhi wa sallam òun ni tí ọlọ́run ọba ránṣẹ́ asiwaju ni bá ní máa fi wá mọ̀nà ìmọ̀lẹ̀ ni tọ́lọ̀ bò ní kó pamọ́ ojú ọ̀nà àmà ni tọ́lọ̀ ní kó làgàrà ẹni tó ṣe pé ọlọ́run fún wa nírò nípa rẹ̀ pé ẹni àwòkọ́sí lọ́jẹ́ fún wa ọlọ́run ọba sì ṣe ní ẹni tí ń sọ rẹ̀ kalẹ̀ lé lórí kó máa jíṣẹ́ rẹ̀ fún wa ó sì ṣe lẹ́ni tó ṣe ni ọ̀kọ̀ọ̀kọ̀ dé Si kó tó di pé àwa yóò kà láti mà ní. gbólóhùn ẹnu ni àbí tó hù níwà àbí gbígbésẹ̀ tó gbésẹ̀ àbá ìgbésẹ̀ tí ò gbésẹ̀ ohun tó ṣe gẹ́gẹ́ bí àṣà àbí èyí tó ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn gbogbo ẹ̀ pátá làwọn kà kún sùn náà. rògbẹ́ rí lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadith níta ń pè ní súnà ọ̀fẹ́ gan-an torí ẹ̀tọ́ bá padà sínú àwọn kutubu mustalah al-hadith àwọn tíra tó sọ fún wa nípa mustalah al-hadith ìmọ̀ nípa ìpìlẹ̀ téèyàn fi máa ń ṣèwádìí nípa àdìsá anabi muhammed sallallahu alayhi wa alihi kullu ma uthira عن sallallahu alayhi wa alayhi wa sallam min قول aw فعل aw تقرير أو صفة خلقية أو خلقية أو سيرة سواء أكان ذلك قبل البعثة أو بعدها انتهى عن قيل سنة وان انتهى سنة قلنا نبو قنطان قال على سنة صلى الله عليه وسلم قصال رو أبوه نوا أبوه سيوفا وسيقه قبرو بقوله وان قيل سنة bákan náà gbogbo tí wọ́n bá wí fún wa nípa àròyìn anabi sallallahu alayhi wa sallam khalqiyya pé bọ́lọ̀ ń ṣe dá ni òun náà sún náà ni ètí wọ́n tún mú wa nípa àròyìn anabi sallallahu alayhi wa sallam khuluqiyya pé bí wà rẹ̀ ṣe rí ni òun náà sún náà ni bákan náà gbogbo títí sí anabi sallallahu alayhi títí gbogbo tí anabi ṣe sún náà ni gbogbo tí anabi ò ṣe sún náà ni bákan náà gbogbo tí anabi ṣe lásà sunna ni gbogbo eto ṣe lẹ́sìn sunna ni wọ́n ní náà ni èyí tó ṣe ṣáájú kó ti máa jókòó síbẹ̀ lóṣù Ramadan lọ́dọọdún tí ọmọ ronú nípa àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá pé sọ àṣeṣe kọjá pé ẹni tó da eléyìí ọkàn dá nítorí asán lásán ni tó gbogbo eléyìí náà tún wọnú sunna lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa náà gbogbo tó sọ nípa ìròyìn gbèsè ayé rẹ̀ ètò tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó jẹ́ ànábì kí lórúkọ rẹ̀ lọ́dọ̀ àwọn ulama al-hadith gbogbo ẹ̀ wọ́n ń pè ní as-sunnah. tàbá sọ́dọ̀ àwọn olùmọ̀ nípa usul al-fiqh usul al-fiqh òun náà ní makan tá a fi máa máa báwo láti máa mú dájọ́ ṣẹ̀ríà nínú al-Qur'an àti sunnah. eléyìí tó ṣe pé àwọn olùmọ̀ la mọ̀ nípa rẹ̀ kó tó di pa láǹfààní sallallahu alayhi wa sallam ìmọ̀ yìí le ó sì rọ̀ ó lé nípa pé kò súnmọ́ wa ó sì rọ̀ nípa pé téèyàn bá ṣe sùúrù téèyàn bá wa ọlọ́run máa ń ṣàánú èèyàn gbogbo ń tó bá le téèyàn bá wa ọlọ́run máa ń ṣàánú èèyàn ẹjọ́ àwọn ó gbìyànjú ká wá mà nítorí pé tá a bá wá mà àwùjọ ó ní lọ síwájú pípọ̀ pọ̀lọpọ̀ àwọn tí ń parọ́ mọ́ lọ wọn ó dínkù láwùjọ wa àwọn tí máa fẹnu sọ̀sọ̀kúsọ láti bẹ̀sìn ọlọ́run jẹ́ láti bá súnà anábì sallallahu alaihi wa sallam jẹ́ wọ́n mọ̀ kéré jọjọ torí ẹ̀ àwọn ẹni tó ń wá àwọn tó ń sọ nípa usulul fiqh yẹn ojú táwọn fi ń wá anabi sallallahu alayhi wa sallam náà ni asòfin asòfin tó ń fi àwọn principles lélẹ̀ fáwọn olùmọ̀tọ́ fẹ́ yọ ìdájọ́ òfin láti inú alukur'ani àti sunna ojú táwọn fi ń wá anabi nù wípé ẹni tó kọ́ tírénì wa lákọ̀ọ́kọ́ nípa ọ̀nà tá máa gbà rí òfin mú nínú alukur'ani àti sunna ní ta ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀ yìí náà gbàgbé àbẹ́ gbàgbé ẹ̀dá má ẹ̀rí kan nàbí sallallahu alaihi wasallam sọ fáwọn sàhábà ó ní la yusalliyanna ahadun minkum al-asra illa fi bani Qurayza ẹnìkan nínú yóò gbọdọ̀ ṣe salatul asri lónìí káàdù kótó dọ́dọ̀ àwọn banu Qurayza. apá kan nínú àwọn sàhábà wọn gbọ́ yípe ntànàbí nfẹ́ ni pé ká yára àwọn míì gbọ́ yípe ntànàbí ìwé ni pé tá a bá dọ̀n àgbọ̀dọ̀ ṣe salatul asri kódà kó ṣe kóòrù látó débẹ̀ sẹ́mi kọ́rọ̀ tó sọ yẹn ó ṣeé kó túmọ̀ sọ́kànnù àwọn Banu Qurayza sèǹtà nàbí gba lérò ní ká yára àmọ́ kò burú ká ṣe sọ̀láàtì lọ́nà kásìkò bá ti tó àbí sèǹtà nàbí sallallahu alaihi wasallam gba lérò náà ni pé ẹ ò gbọ́dọ̀ ṣe sọ̀láàtì yà fi lọ́n apá kan nínú àwọn sàhábà àwọn ṣe sọ̀láàtì lọ́nà wọ́n ṣe sọ̀láàtì tí wọ́n lọ́nà wọ́n ní turugba nàbí sallallahu alaihi wasallam náà lọ́lọ́wọ́n bá ti rán pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ni sọláàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ànábì ò lè sọ fún wa pé ká má ṣe sọláàtì tákòókò rẹ̀ bá tó níta ànábì ń fẹ́ ká ṣe ní ká yára. ní tí wọ́n ní à ní ṣe sọláàtì àfi ká dán wọn níta ànábì sọ harfiyan alifabẹtikali ni pé a gbọ́dọ̀ ṣe sọláàtì àfi tá a bá dán. nígbà tí wọ́n ti dán wọ́n sọ báwọn ṣe ṣe fún ànábì sallallahu anabi sallallahu alaihi wasallam ní wa abubakar má dájọ́ lórí lórí ntọ́sẹ̀lẹ̀ kí n máa gbọ́ àá ní má dájọ́ níwájú wa anabi sallallahu alaihi wasallam ẹ̀rẹ́ mọ̀ ní kọ́ dáa torí kó anabi ti mọ̀ fún òun ní wà láyé láéláé wa ma ja'alna li basharin min qablikal khuld afa in mitta fahumul khalidun àkọ́kọ́ lẹ̀ fẹ́ nìkan pé wọ́n máa bẹ láyé gbére kése sẹ́tì wọ́n bá kú àwọn ẹni tí fi kú dẹ́rù bọ̀ sáwọn máa bẹ tó wàá gbé màá rẹ pamọ́ sínú ilé ọ̀hún tanra rẹ jẹ ni o ó sì ń sera rẹ púpọ̀ ó nídìí láti kọ́ ẹlòmíì nítorí pé ńgbà tẹ́lómìnà bá mọ̀ eléyìí ni ò ní jẹ́ kí màá yan parẹ́ pẹ̀lú kù rẹ àti gbọ́dọ̀ lọ dín kéta kù nínú ọ̀rọ̀ wa tábàárí mu kú ò pátápátá ọ̀pọ̀ nínú àwọn èèyàn àwọn tó ti pé kéta ń dà wọn láàmú kò ní fẹ́ kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n mọ̀ bó ń ṣe mà á ń bọ̀ sí bọ́sí pé wọ́n mọ̀ jù lọ tó bá ti kí bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ń bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ nípa usulul fiqh làwọn wo anabi sallallahu alayhi wa sallam olùkọ́ni ní àwọn òfin eléyìí tá a máa lò láti mú ìdájọ́ nínú alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam olùsàlàyé fún ni kí ni àwọn òfin tá a fi máa lò lé ayé torí di eléyìí nínú àwọn olùmọ̀ yìí àwọn tó mọ̀ nípa usulul làwọn fi ṣe àmójútó àwọn ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn eléyìí ni táwọn onímọ̀ nípa òṣòlò sókè wọn pa anabi sallallahu alaihi wasallam nǹkan mẹ́ta àwọn ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn tí anabi sallallahu alaihi wasallam àwọn tí anabi fọwọ́ sí. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ bá padà sínú àwọn tíra òṣòlò sọ́k gbogbo tíra tẹ́ bá rẹ̀ fẹ́ máa kíni jẹ́ súnà lọ́dọ̀ ẹ̀yin olùmọ̀ yìí ẹ wọ́n ní gbogbo ń tọ́ba tọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wa tí nǹkan yìí kìí sàl qur'an gbogbo ń tọ́ba tọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wa yàtọ̀ sàl qur'an yálà iṣẹ́ tá anabi ṣe ni ọ̀rọ̀ tá anabi sọ ni ní tí wọ́n ṣe tá anabi fọwọ́ sí eléyìí ni wọ́n ń pè ní sunna nínú usul al-fiqh yẹn ni kí tó bá yẹ pé ìwádìí òfin la fẹ́ ṣe níta ń pè ní sunna tọ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká àwọn olùmọ̀ nípa fiqh àwọn ẹni tó nímọ̀ nípa òfin ṣẹ̀ríyà àwọn olùmọ̀ nípa fiqh òye ojú táwọn fi ń wo anabi sallallahu alayhi wa sallam òun náà ni aṣíwájú ìránṣẹ́ ọlọ́run ẹni tó ṣe pé tadullu af'aluhu ala hukmin shar'i ẹni tó ṣe pé àwọn sẹ́tí ó máa ń tọ́ka sófin kan àwọn òfin ṣẹ̀ríyà bẹ́ẹ̀ làwọn wo anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí de lẹ́yìn wọ́n máa wá wo kí ni ìdájọ́ ṣẹ̀ríyà tó ṣe déédé pẹ̀lú sẹ́tàwá náà bá ń ṣe látara àwọn sí anabi muhammed sallallahu alayhi wa sallam báyà ọ̀ràn yẹn ni àbí haramu àbí mubah àbí makruh àbí mustahab torí ẹ̀ àwọn olùmọ̀ nípa fiqh àwọn sọ yìí tí wọ́n ń pè ní sunna lọ́dọ̀ táwọn هناك كل ما ثبت عن النبي صلى الله عليه وآله وسلم ولم يكن من باب الفرض ولا الواجب هذا هو الذي يسميه الفقهاء بالسنة إن تبا تبا جايك أنا أو أسني ثاني كي واسوناي بقولت أنا بيسني ستي سوناي إن وانكو إن سنة نينو فقه تري رأيك بعدين أنك أوانتي رافيك وتوالو دوين wọ́n sọ fún yín pé sara'idul wudu wọ́n tún sọ fún yín pé sunanul wudu wọ́n sọ fún yín pé sara'idus salat wọ́n tún sọ fún yín pé sunanus salat aha ẹ̀rí pé ńgbà mi yakhtalitul habilu bin nabili ala an-nas omi gbígbóná máa dàpọ̀ máa tutù lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀rí pé tọ́wá sọ pé kíní sunna ni wọ́n ti fojú wò pé kíní kìí ṣe ọ̀ràn yẹn sunna tí ì sọ̀ràn yẹn ò ní sunna lọ́dọ̀ àwọn onífíkì o ṣùgbọ́n nínú usulul fiqh tó máa sọ pé súnà ní nǹkan yìí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ànábì ló mú wa iṣẹ́ ànábì ló mú wa ìfọwọ́sí ànábì sallallahu alaihi wasallam ló mú wa ìdájọ́ rẹ̀ wá lè jọ̀ràn yẹn ìdájọ́ rẹ̀ ó lè jẹ́ haram ìdájọ́ rẹ̀ lè jẹ́ mubah ìdájọ́ rẹ̀ lè jẹ́ makruh ìdájọ́ rẹ̀ lè jẹ́ mustahab mo rò pé sẹ́yìn yóò wá ní ìsìn lọ́dọ̀ olùmọ̀ nípa usulul fiqh náà wá sọ pé súnà ní yìí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ànábì ló mú wa àbí sí ànábì àbánabi lọ fọwọ́ sí pé kí wọ́n ṣe ìdájọ́ rẹ̀ wá lè jẹ́ ọ̀ranyàn ó sì lè jẹ́ mustahab ó sì lè jẹ́ haram ó sì lè jẹ́ makruh ó sì lè jẹ́ mubah so torí ẹ̀ ló sì jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ kan ẹnìkan ya ṣebí súnà ni àwọn tí wọ́n fẹ́ tẹ̀lé tá ànábì ni wọ́n ní ṣebí súnà ni nítorí pé àwọn ọ̀fẹ́ wá mà súnà ni tó bá yẹ kó síkìlẹ̀ ń sọ̀rọ̀ kì sọ̀ràn yẹn. ma sunna ni òṣòlò fíkì là fi ń sọ̀rọ̀ sẹ́mi kó lè ìdájọ́ márùn ló lè wá bẹ̀rẹ̀ eléyìí jẹba o. sábà wá wá sọ́dọ̀ àwọn olùmọ̀ tí Islam tí wọ́n ń pèpè lọ ká di ìlànà anabi Muhammad sallallahu alayhi wa sallam mu aha ntí àwọn fuqaha wa ń pè ń yẹn ntí àwọn nípa fíkì ń pè wà láàrin wọn gbólóhùn wọn láàmú àlò fún tá a pè ń súnà yẹn pé ni ìgbà sọ ìgbà mi wọ́n sọ pé mandobo ni ìgbà mi wọ́n sọ pé fadila ni mo rò pé ẹ̀yin náà rí inú tirafik ìgbà mi wọ́n sọ pé sunna ìgbà mi wọ́n sọ pé mandobo ìgbà mi wọ́n sọ pé mustahab ìgbà mi wọ́n sọ pé fadila so eléyìí kìí ṣe jókòó pa afẹ́ ma mustalahati la jókòó ní ìsìn ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan nínú àwọn gbólóyìn wọn máa sábà lò wọn fún nǹkan tí wọ́n pè ní kíni sunna lọ́dọ̀ àwọn olùmọ̀tí ń pèpè lọ sídìí ẹ̀sìn Islam àwọn tí wọ́n njẹ́ wọ́n ń pè ní súnà lọ́dọ̀ tiwọn huwa ma yuqabilu al-bid'ah ohun tó jẹ́ àtòdìjẹ́ bid'ah opposite bid'ah ni wọ́n ń pè ní súnà lọ́dọ̀ àwọn olùmọ̀tí ń pè yẹn lọ sí di ẹ̀sìn Islam torí rẹ̀ ni wọ́n sọ pé fulanun ala sunnah fulanun ala sunnah wọ́n sọ pé lágbájá o lágbájá o orí súnà ló wà àyí idha amila. على وفق ما عمل النبي صلى الله عليه وآله وسلم سواء أكان ذلك مما نص عليه في الكتاب أو لا نكمل بعد باسك بنتين ينسي أسددي فلنتا النبي صلى الله عليه وسلم منسي بيالي رمبنا القرآن أبي أسنا القرآن تري رأيك بسما تقول فلان على السنة لا قجا أولي السنة لدوك ولي تقول فلان من أهل السنة والجماعة lágbájá ọ̀nbẹ nínú àwọn ẹni tí ń tẹ̀lé súnà anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé àtòdìjẹ́ rẹ̀ ní kíni wọ́n sọ pé huwa min ahlil bid'ah ìpè náà àwọn aládàáda lè lọ́wà tó máa sọ pé fulanu ala sunnah àtòdìjẹ́ rẹ̀ ní kíni fulanu ala bid'ah tó eléyìí jẹ́bà torí ẹ̀ kí wọ́n á la gbàlérò pẹ̀lú súnà nínú ìdánilẹ́kọ̀ọ́ tiwa tòní yìí níta àgbàlérò pẹ̀lú súnà ọ̀nà ni manhajul nabiyyi sallallahu alayhi wa sallam fi diini walxaya wa fi kulli shay ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú sísẹs nínú gbígbélé ayé àti ìlànà rẹ̀ nínú gbogbo nǹkan ẹni táwa àgbàlérò pẹ̀lú súnà nù dánilẹ́kọ̀ọ́ wáyé ó túmọ̀ sí pé níta à ń sọ táà sọ nípa rẹ̀ ó kárí gbogbo ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam gbogbo sí anabi sallallahu alayhi wa sallam gbogbo sí anabi sallallahu alayhi wa sallam fọwọ́ sí bákan náà ó tún kárí ìtàn àgbésí ayé anabi sallallahu alayhi wa sallam ó tún kárí gbogbo ntọ́jẹ́má al-aqaid ntọ́jẹ́má tawhid ó tún kárí gbogbo ntọ́jẹ́má al-ibadat ó tún kárí gbogbo ntọ́jẹ́má al-muamalat gbogbo bá ti kọ̀ láàrin àwọn èèyàn was-suluk gbogbo wa tá a máa hù ìyẹn ni pé níta àfẹ́ sọ kárí ọ̀fẹ́ gan níta àgbàlérò pẹ̀lú sunna pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí kìí ṣe súnà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadithi lásán kìí sì ṣe súnà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa usulul fiqh lásán kìí sì ṣe súnà tàwọn fuqaha tó súnà tá a gbà lérò òun náà ni ìlànà tánàbì fi eléyìí ni tá a gbà lérò tó tábà wo àwọn hadith anabi muhammad sallallahu alayhi wa sallam a rí i pé gbólóhùn súnà ó wá nínú àwọn hadithi kan gẹ́gẹ́ bí hadith eléyìí tí imaamu bukhari àti àwọn míì gbé jáde. عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع النبي محمد صلى الله عليه وآله وسلم قل مسيولون وبابورا آري ننوي أو أن tó ṣe بسه wọn بسه أو أن irú gbéṣẹ àwọn ẹni tó ti síwájú ní òdiwọn àtẹ́lẹwọ́ kan sátẹ́lẹwọ́ kan ìgbọ̀nwọ́ kan sí gbọ̀nwọ́ kan yẹn ni pé igbonwo kan لا أنا ما yen Iru tí wọ́n máa ń ṣe làwọn náà máa ṣe irú ìwà tí wọ́n máa ń wù làwọn náà máa àwọn aliyahudu wọn nasara ya Rasulullah táwọn yahudi àti nasara ni wọn anabi ń wí ni anabi ni faman idan tani ọba tún jẹ tí ọba jẹ àwọn yahudi àti nasara talẹrù pé kọba tún jẹ kí ti gbé ti gbé àwọn náà ti gbé o kí ti gbé nínú nǹkan níta àwọn yahuda àti nasara bá ń ṣe àwọn máa ń wá àwòkọ́ṣe wọn ni níta máa ń ṣe ni wọ́n kà kùn ètò wọn bá ṣe àwọn náà pàtì kódà tí níta nàbì sallallahu alaihi wasallam bá ṣe tó bá takò níta àwọn yahuda àti nasara ṣe ẹrù pọpọlọpọ nínú àti àǹkóró àwọn mùsùlùmí wọ́n sọ pé náà ìtàwọn ọ̀làjú ń ṣe lélẹ́yìí òun lòun ó ṣe yẹn ọ̀làjú nù lójú o lè gbé àìmọye example lórí eléyìí èyí táwọn èèyàn fi ń kọ́ sí àwọn yahuda àti nasara ẹ̀rẹ́ wù tí wọ́n ń wọ̀ pé lọ́pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí náà ni wọ́n ń wọ̀ nígbà tẹ́ bá wọ ṣẹ́ẹ̀tì tún wọ di okùn mọ́rùn agbọ́ ti ṣẹ́ẹ̀tì atúgbọ́ ti ṣòkòtò tẹ́ wọ̀ lópin ìgbà tí ó ti dé tó fún yín dáin ìwọ wá tún lókun tẹ́ dè márùn tó kun ti jẹ́ àkàràmọ̀kọ́mọ̀lá nígbà tí tó ní kí wọ́n bò ń gẹrí yóò tún ní kí wọ́n bò ń là á kí wọ́n bò ń ṣe vakin torí pé báwọn làjú ṣe ṣe nìyẹn ẹ̀rẹ́ lomi yóò ní kí wọ́n bò ń fa irun orí òun kó ń re lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kó ń re lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kó wá kù sáàrin orí bí òṣùkà torí kí ni báwọn bad guy máa ń ṣe ń ṣe nìyẹn so ìwọ náà ti wájọ kan náà bad guy yóò máa ṣe ṣe kó ń lajú nìyẹn wọ́n ń tọ ojú ọ̀nà àwọn ẹni tó síwájú kódà tí wọ́n bá rọra gbẹ́sẹ̀ ọ̀nà ògbé wọ́n bá gbé pọ̀ ọ̀nà ògbé bẹ́ẹ̀ so eléyìí alimam ibn hajar rahimahullah nínú fathil bari may ibn humay olùgbọ́ ti anas ibn malik radiyallahu anhu ti ń sọ báyìí ní ìgbà táwọn èèyàn mẹ́ta kan tó wá sílẹ̀ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ṣèwádìí lọ́dọ̀ àwọn ìyàwó anabi ìjọsìn tí anabi máa ń ṣe ní kọ̀kọ̀ àwọn ìyàwó wa ṣàlàyé fún wa wọn wá ṣàfojúdi àwọn àjọsìn wọn ní kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ tí bọ́lá ti forí jẹ́ ànábì ẹ̀ṣẹ̀ tó síwájú àti tó torí ni sọ o màá máa dìde ṣe sọ láti lóru ìsìn ní lọ padà omi sọ pé njem ọmọ ṣe wọn ni pé màá máa gba àwẹ̀ ìsìn ní omi sọ pé mi ò ní fẹ́ yàwó ọgbọ́n tí wọ́n wí anabi wa ni antumul ladina qultum kada wa kada sẹ́yìn lẹni tó sọ báyìí báyìí báyìí ama wàllahi inni la akhshakum lillahi wa atqakum la ẹjọ́ yẹ yín o èmi ni mò ń bẹ̀rù ọlọ́run ọba jù láàrin yín o èmi ni mò ń sì ń páyà rẹ̀ jù lakinni asumu wa uftir ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo máa ń gbààwẹ̀ mo sì máa ń sinu táwa lẹ́fẹ̀ẹ́ fi tiyín jọ nígbà tí wọ́n bá sọ pé àwọn àgbààwẹ̀ ò ní sinu wa usalli wa arqud èmi á máa jí ṣe sọláàtì lóru màá sì máa padà lọ dùbúlẹ̀ ìwọ sì lọ́ọ́ máa ṣe sọláàtì lóru òní lọ dùbúlẹ̀ mà ta ló fẹ́ fi tiẹ̀ jọ wà á ti sọ́wọ́jú níṣẹ́ èmi á sì máa fẹ́ àwọn ìyàwó ìwọ sì sọ pé òní fẹ́ yàwó faman ragiba an sunnati falaysa minni torí ẹnikẹ́ni tó bá kọ́ papọ̀ tí ìlànà èmi ànábì sallallahu alayhi wa الحافظ ابن حجر رحمه الله تعالى قال النبي صلى الله عليه وسلم فمن رغب عن سنتي انت انا بين سوان بينك السنة بمعنى الطريقة اني كني تبقى سنامي يعني كنت تبقى الى نامي الي قلت سنامي تتوى نينو حديث النبي صلى الله عليه وسلم قلت نينو حديث بريدة نيو امام البخاري وني عبد الله المزني ó sọ fún mi pọ́n gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pàànàbí ni sallu qabla al-maghrib sallu qabla al-maghrib sallu qabla al-maghrib wa qala fi ath-thalitha liman sha'a ó lànà bí sallallahu alayhi wa sallam ó ní ẹ ṣe sọlẹ́t ṣáájú sọlẹ́t al-maghrib ẹ ṣe sọlẹ́t ṣáájú sọlẹ́t al-maghrib ẹ sọlẹ́t ṣáájú sọlẹ́t al-maghrib eléyìí túmọ̀ sí wípé àkókò maghrib ti wọlé wọ́n ti ti pèpè fún sọlẹ́t kótó di pàṣẹ sọlẹ́t maghrib tó o bá fẹ́ o lè yan nafila raka méjì anabi ni ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣáájú magre ẹ ṣe bẹ́ẹ̀ ṣáájú magre ẹ ṣe bẹ́ẹ̀ ṣáájú magre lẹ́lẹ́kẹta ó wá sọ pé léyìí jẹ tẹni tó bá fẹ́ nínú yín kí ló dé ẹni tó gbọ́rọ̀ wá ní karahiyata ayatakhidha karahiyata ayatakhidha hannasu sunna anabi wí bẹ́ẹ̀ ní ìkórìíra káwọn èèyàn ọmọ sọ di sunna ibn hajar ó ní kí sunna tí wọ́n sọ ń bì أي شريعة وطريقة لازمة وما صدوا في أتيونا تيوسي مقبع يعني كي كما تكون صدي تلاسي وصدي دادا tó eléyìí ó túmọ̀ sí pé àwọn gbólóhùn yìí wọ́n wá nínú súnà anábì sallallahu alayhi wa sallam pẹ̀lú eléyìí á sọ yìí pé anábì muhammed sallallahu alayhi wa sallam ó lo gbólóhùn súnà nínú àwọn àdéhìí rẹ̀ at-tariqa ojú ọ̀nà ojú ọ̀nà táwọn èèyàn ń tọ̀ a sì rí àárín ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith nínú àwọn tíra hadith tí wọ́n ti lo gbólóhùn sunna pẹ̀lú ìtumọ̀ yìí tọ́já sí at-tariqa ṣùgbọ́n nínú sharia islam gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadith àwọn olùmọ̀ nípa usulul fiqh àwọn olùmọ̀ nípa àwọn olùmọ̀ nípa ẹ̀rí kí wọ́n ti fi kún ìtumọ̀ rẹ̀ wọ́n ti kún ìtumọ̀ rẹ̀ báyìí ni islam máa ń ṣe àwọn islamic terminology ẹ rí i pé àfikún ni ó kún ìtumọ̀ èdè tí gbólóhùn ní àfikún ọba gẹ́gẹ́ bí sọláàtì ní nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní kíni àdúà àdúà òní sọláàtì ṣùgbọ́n nígbà tí sẹ̀rí adé ó fi kún ó fi kún kì í sàdúà lásán ní sọláàtì mà sẹ̀rí àsọ yìí pé ibadatun makhsusa mubtada'atun bit takbir wa mukhtamatun bit taslim ìjọsìn kan pàtàkì ni tá a dá yàsọ́tọ̀ a máa bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar a sì máa pẹ̀lú rẹ̀ parí rẹ̀ pẹ̀lú kíni asalaamu alaykum sádùn àwa ànusọ̀ láti àbíòsì ẹ kúkú wa sèbá nàbí sọlá àdìsílà sọ fún yín pé amma rukú fa'azzimu fihi rabb tẹ bá rukú ẹ máa gbé ọlọ́wọ́n bá tóbi nínú rukú yín subhana rabbi al subhana rabbi al-azim fasabbih bismi rabbika al-azim anabi hadith pé ij'aluha fi rúkú nínú rúkú nìkan ti máa wí lẹ́yìn wa amma sujud ṣùgbọ́n tẹ́ ẹ bá forí kalẹ̀ fa aksiru fihi min ad-du'a ẹ máa ṣàdúrà nínú forí kalẹ̀ yín lọ́pọ̀lọpọ̀ faqamina an yustajaba lakum torí ààyè kọ́lọ̀ wọn gbàdúrà yín torí ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ń forí kalẹ̀ bákan náà ààyè méjì tún fi máa ń nù fọlẹ́ à òun náà ní tẹ́ bá parí àtáyà ẹ ti parí àtáyà. ẹsẹ̀ sọ̀láàtù fún anabi sallallahu alaihi wasallam ó sì tún lọ́ọ́ ìgbọ́dọ̀ sálámà tẹ bá parí àtàyà débẹ̀ ń láì wá ìsádi níbi nǹkan mẹ́rin. allahumma inni a'udhu bika min adaabi jahannam wa min adaabi alqabr wa min fitnati almahya walmamat wa min sharri fitnati almasihi dajjal. anabi sallallahu alaihi wasallam wa sọ nínú hadithi tó wà nù sahih muslim ó ní lẹ́yìn rẹ̀ wá sẹ́sà gbogbo tó bá fẹ́ ṣe ládùá tó fẹ́ tọrọ lórí ayé àtàlùkìyàmà ṣé lẹ́yìn rẹ̀ kọ́ wá sálámà. sọ̀rọ̀ yẹ́rì pé sọ̀láàtì ọ̀jádùá lásán nínú ṣẹ̀ríyà sẹ̀rí àti fi nǹkan kíkọ kùn ṣùgbọ́n àdúrà yẹn náà tún sẹ́kù nínú tuma as-salat tó bẹ́ẹ̀ ni sẹ̀rí àmà ń ṣe fún gbogbo gbólóhùn lẹ́yìn lẹ́yìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí mi àti wọ́n ká sí àgbéga ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú sẹ́sí yorùbá gbogbo táwọn ìbá ti ṣe wọ́n yọra àwọn bẹ̀ ni gbogbo tí yorùbá ìbá ti ṣe wọ́n yọra àwọn bẹ̀ ni lápèjúwe sallallahu alayhi wa àwọn ará ilé yín àwọn ìwà tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam ẹnìkan nínú rú rẹ tó náà ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam ọwọ́ awọ wálé gbàtọ́ bá fẹ́ jíṣẹ́ fún ọ wọ́n sọ pé ẹnìkan tẹ̀ ń jọ́ sẹ̀sì kan náà máa wọ wálé ah à ń jọ́ sẹ̀sì kan náà bá ebi mùsùlùmí lẹ́yìn náà ah ọmọ rú ti ń tẹ̀ ń sẹ́ni o ẹ̀ríkẹ́ bí yorùbá ṣe máa ṣe nu nítawọn yorùbá ti ṣe rọra yọ ọ̀sẹ̀ kó ń ni àìsí kò túmọ̀ sí pé kò bọ̀ wí ẹ̀jẹ̀ àmọ̀ ẹ̀sìn islam àti sunnah anabi sallallahu alaihi àìsí kò túmọ̀ sí pé wọ́n ti di àyọkúrò ọ̀ràn kan retí rẹ tí ó pọ̀ níjọ́ gbẹ̀ndàkìyàmà torí délé ọ̀ràn ẹ̀ lórí gbogbo wa kájẹni tí wọ́n máa ṣe àgbéga sunna anabi muhammed sallallahu alayhi wa sallam nítorí àwọn nǹkan tí o torí kò sí àyè fún wa láti lè láàrin wípé àbí ká tẹ̀lé ntí fẹ́ nu wa ń fẹ́ kò sáyè fún wa láti fẹ̀sà bẹ́ẹ̀ àfi tá a bá fẹ́ wà lìjánà sábà ni ẹ ẹni tí ò fẹ́ wà lìjánà nu akọ́dà náwọ́ tani ọ̀ náwọ́ ẹbọn kálukú wọ́n sọ pé kọ̀ wá ni ha eléyìí túmọ̀ sí pé nǹkan tó wá jẹ́ pé kò sáyè fún wa láti fẹ̀sà láàrin ṣé ká lò ni àbí ká má lò ó túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni ká pọ́nlé bíi ká máa fi ṣe wàhù ọ̀lọ́pọ́n súnà wọn á gbé tíra súnà fún ọ ọwọn á fi ń ráyà onítorí pé ọkùnrin lé kí lọ ọkùnrin lé mbẹ òun kíìsì rẹ wọn sì lọ́rọ̀ kan wá nù rẹ kó fi ṣiṣẹ́ onírara òbí ti báyẹn kọ ọ bọtú mọ ànábì ọ fẹ́ràn ànábì law kana hubbuka sadiqan la ata'tahu innal muhibba liman yuhibbu muti'u tó bá ṣe pé lódodo ló bá nífẹ̀ẹ́ onífẹ̀ẹ́ Ọlọ́run onífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wasallam níṣẹ́ máa tẹ̀lé tọ́lọ́n níṣẹ́ lọ́ba máa tẹ̀lé tànàbì Muhammad sallallahu alayhi nítorí pé ẹni tó bá nífẹ̀ẹ́ nǹkan kan ìmọ̀ tẹ̀lé ni tẹ́lẹ̀ ìbáyé wa ọlọ́ni wa ma kana li mu'minin wala mu'mina idha qada Allahu wa rasuluhu amra an yakuna lahumul khiyaratu min amrihim. eléyìí wá nínú suratul ahzab aya thirty six ọlọ́ni kò tọ́ sólùgbàgbọ́ òdodo lọ́kùnrin kò sì tọ́ sólùgbàgbọ́ òdodo lóbìnrin pé nígbà tí ọlọ́run àti anabi muhammed sallallahu alayhi wa sallam tẹ́ bá ṣe ìdájọ́ kan káwọn á sọ yìí pé ṣé ká ṣẹ̀ṣà láàrin tọ́lọ́ àti tànàbì àbí ká ṣe tiwa ni kò sí àyè rẹ̀ sẹ́wọ̀n kí ìtumọ̀ rẹ̀ ni pé àtó bẹ́ẹ̀ àfi ká tẹ̀lé tọ́lọ́n àfi ká tẹ̀lé títa ni sanabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ pọ́n sunna anabi sallallahu alayhi wa sallam lè ẹlẹ́kẹ̀jì nínú tí ó mú ọmọ yìí pé a gbọ́dọ̀ pọ́n sunna anabi lè òun náà ni wípé ìtẹ̀lé tà anabi gangan ìnìtẹ̀lé tọ́lọ́n torí kọ́lọ́ ni man yuti'ir rasula faqad ata'a Allah àyà eighty pé gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé tọ́lọ́run ẹ dákun ẹ bá ní ro kẹsẹ̀ wa láǹfààní tálẹ́ lomiin tọ́lọ́run sọ pé tẹ bá tẹ̀lé tiẹ̀ ti tẹ̀lé tọ́lọ́run tọ́yàtọ̀ sànàbí Muhammad sallallahu alaihi wasallam sọ́wà ok kí ló dé tọ́pọ̀lọpọ̀ wa ń bà gbèsè ayé wọn jẹ́ ẹ̀rí pẹ́ ló máa sọ pé mùsùlùmí ni mí àbí ẹ̀kọ́ ni yóò sọ pé tọ̀ àmọ́ tọ̀rí kọ́ báyìí mò ń tẹ̀lé sẹ́mi kí wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí òsì ń bẹ torí pé kò sẹ́lòmíì tọ́tù sànàbí Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ sọ pé tẹ́ ẹ bá ti tẹ̀lé o èmi ọlọ́run lẹ tẹ̀lé àbọ̀wà pàláìkò torí ẹ̀ tètè ronú pé wà o èmi ọ̀fẹ́ wọ ná àbí ọ̀fẹ́ wọ ọlọ́run náà kò má ẹ̀yin sì ti mọ̀ pé ara wọ ọ̀ràn náà lé ayé à ń talqiyama wọ́n ní ayé yìí ọwọ́ àánú látọ̀dọ̀ ara wa ọ̀ràn one over seventy ṣé seventy over seventy ni ọ̀ àràn ọlọ́mọṣẹ́ wa lọ́mọ aná nínú tí ó tún fi hàn wá wípé dandan ni kásàpọ̀nlé súnà ànábì sallallahu alaihi wasallam ó ní pé ìmọ̀nà ń bẹ́ nu kátẹ̀lé tà nàbì ìmọ̀nà ń bẹ́ nu kátẹ̀lé tà nàbì sẹ́wọ̀n kí tí mo ń lómi ma tẹ̀lé tìfura tìfura ni pé tó ibi tí ọ̀dà wọn ń wà ẹ̀rí pé yẹn ọmọ wúlẹ̀ kan láàrin bẹ́ẹ̀ ìgbé tọ́ tọ́ torí àwọn oníkẹ́ni kan ṣàdúrà àfa tẹ̀síìrì fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀síìrì nù àwẹ̀ lórílẹ̀‐èdè kan gbàtà àfa yẹn wá fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀síìrì bàbá tó wá ní wọ́n ṣàdúrà ní tó tẹ̀síìrì làbá wọ́n bẹ̀rẹ̀ yó ìwọ ọlọ́run gbogbo ntọ́ òwì mẹ́jọ afọ òwì o gbogbo ntọ́ ọ̀sọ́ mẹ́jọ ṣùgbọ́n yàtọ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òun lẹ nìkan tó ṣe pé tá a bá tẹ̀lé tiẹ̀ á ti mànà yàtọ̀ sẹ́lómi whoever he may call himself whatever he may pretend to be tí ìbá ti sànàbí sallallahu alayhi wa sallam kò sẹ́ni náà tó lè fọwọ́ sọ́yà kódà gbogbo àti à ilé sọ pé kọ́ ọ máa tẹ̀lé tí mo wí hundred percent torí tó bá ti tẹ̀lé mi ó ti mànà èmi gẹ́gẹ́ bíi táà ni wọn kò yé wa because èèyàn gbọ́dọ̀ gbéra rẹ̀ tayọ ayé rẹ̀ wọ́n ní mọ̀ wọn rẹ̀ yẹn ní kí tó bá gbéra rẹ̀ lórí scale kọ́ ọmọ bó ṣe wọn kọ́ ọmọ gbéra rẹ̀ kọjá nọ́mbà. ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó ṣe pé tá a bá ti tẹ̀lé tí a ti mànà ọwa nínú suratu nur aya fifty four ọlọ́ni wa in tuti'uhu fi lè tẹ̀lé tí anabi sallallahu alayhi wa sallam torí ra gbọ́dọ̀ pọn súnà rẹ̀ lé bákan náà ẹni tí wọn bá kọ̀ láti tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam títí náà ṣẹlẹ̀ sí ìyà sì lè sọ̀kalẹ̀ lé lórí àgbọ́dọ̀ pọnlé àbá àgbọ́dọ̀ pọnlé á pọnlé nítorí kò sẹ́ni tí ń fẹ́ fìtínà kò sì sẹ́ni tí ń ran kan kí ọjọ́ òun ọlọ́ndàkùn má ṣe tiwa níyà ọlọ́wọ́n bá ní falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim nínú suratu an-nur aya 63 ọlọ́wọ́n bá ní káwọn ẹni tí ń tako àti ànábì ọlọ sọ́ra o kí fìtínà ọmọ ṣe wọn o kí ìyà tí tani tí sì ròyìn ọmọ jẹ wọn. alimami ahmed rahmatulahi alayhi ó ní fìtínà tí ó ṣe wọn aṣírkù wọlbẹdà ẹni tó bá máa máa ń tako tà ànábì sallallahu alayhi wasallam fìtínà tọ́lọ́run ó fi ṣe láyé ń bí òun náà ní kó lè dọ̀sẹ̀ bọ́ ó sì lè dá aládàá dálẹ̀ ẹ dákun èwo ló méjèèjì. kò sí ìtọ́sẹ̀ pẹ́rẹ́ nu méjèèjì ìyà tí wàá tani tí roni lọ́la kìyàmà ọlọ́dà kò má ṣètò wa bẹ́ẹ̀ nínú tí ó tún mú wa mà ipe àfikà tẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní wípé téèyàn bá kùnà láti tẹ̀lé tiẹ̀ gbogbo téèyàn lè bàjẹ́ ọlọ́ni yá ayyuhal ladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi wa la tajharu lahu bil qawli ka jahri ba'dikum li ba'd. أن تحبط أعمالكم وأنتم لا تشعرون nínú suratul Hujurat ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ máa gbóhùn yín sókè lékè tà nábì sallallahu alaihi wasallam ẹ ò sì gbọ́dọ̀ máa sọ̀rọ̀ jágbe má nábì gẹ́gẹ́ ọmọ bá bàjẹ́ nígbà tẹ́ ẹ̀ mà tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àtẹ̀mí dandan ko náà ní ká ṣe àpọ́nlé súnà nàbì sallallahu alaihi wasallam bákan náà nínú tó tún tọ́ka sípa gbọ́dọ̀ ṣàpọ́nlé súnà yìí òun náà ní pé gbogbo ẹni tó bá ti ṣe àpọ́nlé súnà tí ń tẹ̀lé ti súnà ó ti mú ojú ọ̀nà àti làpọ̀n. ó wá nínú hadith láti ọ̀dọ̀ ibnu sariya Sariyah yàlláhu anhu qala qala nabi sallallahu alaihi wa sallam alaykum bi sunnati wa sunnati al تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة إقباوي أجو كان هنا كاسي تتوكسي بتتجونين قد سنة النبي صلى الله عليه وسلم أني أدي سنة ميمو أدي أجوانا تميمو إلانا نامي أتي إلانا وارولي تلون تسمنا تاوانا ما فيها مانا أبو بكر عمر عثمان أتي علي تمسكوا بها ẹ dada mú dáadáa o wà á gbọ́ àlẹ́ ìhàbí nàwájẹ eyín parí ẹ̀kẹ́ yín ni ká fi dì o torí pé gbogbo níta bá fi eyín parí ẹ̀kẹ́ dì kò lè bọ́ o ẹni tí ọjà gbà lè rí jágbá o àmọ́ tó wá pé yín ọ̀kan tó má fà á tí ọba jáde lẹ́rọ̀ wọ́n lè fà á tipátipá tí eyín náà ọba jáde o tó ànábì ni parí ẹ̀kẹ́ ni ẹ fi wọ́n ń lọ́mọ lẹ́nu wọ́n ń lọ́mọ lẹ́nu nígbà tí ó gbà láti jáde lẹ́rọ̀ ó jáde tẹ̀yìn ọ̀kan tẹ̀yìn ọ̀kan ṣùgbọ́n ẹni tó bá fi yín parí ẹ̀kẹ́ dì mú à wọ́n yàjọ kú ni torí ànábì ni ẹ fi parí ẹ̀kẹ́ dì mú kọ́ mọ́ jábọ́ ẹ sọ̀ra fún àwọn àdádálẹ̀ fa inna kulla muhdathatin bid'ah gbogbo àdádálẹ̀ ànábì ni kò lóko méjì ju àdádálẹ̀ lọ so eléyìí gbogbo ẹ̀ fi hàn wá bó ti ṣe yẹ kasi àpọ́nlé suna anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí làwọn aṣíwájú wa rere a tọ́lọ̀ fi pọ́n wọn lé fi tí wọ́n pọ́n suna anabi le. alimami malik rahimahullah ní ìgbà tí malik wá fẹ́ fáwọn èèyàn máa múra bí ẹni tí ń lọ sí ẹ̀yìn nígbà tó bá fẹ́ kọ́ wọn ní hadith yóò múra bí ẹni tí ń lọ sí yóò anabi wa muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn olùmọ̀ nínú àwọn tabi'in wọ́n ní tí bá ń kọ́ àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ti lẹ́kọ̀ọ́ parí lónìí yàní pé ọ̀ ń tó bá jù báwọn ṣe ń ṣe o kémi kí gbogbo wa ṣọ́ra o nípa mímá ka súnà ànábì kún rẹ̀ kún ó léwu ẹja ṣọ́ra fún un torí pé ọlọ́run máa tètè fìyà jẹ àwọn ẹni tí ń bá ń ṣe tí wọ́n bá ń tàbùkù súnà sọlọ sallallahu alaihi wasallam láti ayé ń bì ìdínú tó fi jẹ́ pé a gbọ́dọ̀ nínú tọ́tọ́ kà síbẹ̀ òní pé tí wọ́n bá fẹ́ni tí ń fi súnà ṣeré kíákíá o. ọlọ́run dákun ṣàánú wa o. ó wà nínú hadith eléyìí tí imam muslim gbé jáde láti ọ̀dọ̀ sálẹ́mà ibn al-aqwa radiyallahu anhu anna rajulan akala عند رسول الله صلى الله عليه وآله وسلم بشماله فقال قل بيمينك قال لا أستطيع قال لا استطعت ما منعه إلا الكبر قال فما رفعها إلى فيه رواه الإمام مسلم أني أني كان أنجم lọ́dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam pẹ̀lú ọwọ́ sí anabi wa sọ fún pé ọwọ́ ọ̀tún ni ó fi jẹun qala la astati' ó ní kọ̀rọ̀ mi lọ́rùn ìlẹsẹ anabi ní ọwọ́ ọ̀tún ni ó fi jẹun ó ní anabi wa ni lafafaat Ọlọ́run ní jẹ́ olèsè Ọlọ́run ní jẹ́ olèsè láéláé sádùn àná àbí pè èpè nìyẹn sálámà ó ní nǹkan kan kọ́ lọ́mọkùnrin náà má fọwọ́ ọ̀tún jẹun tó fi ń fọwọ́ sí jẹun bí ó ní sọmá rafa'aha ila fi wọ́n ní tó fi kú kọ̀rọ́wọ́ tún mú dẹnu rí èpè anábì sallallahu alaihi wasallam mú èyí túmọ̀ sí pé a kì í fi súnà ṣeré tó bá ṣépè fún yàn lórí fífi súnà ṣeré yóò mú yàn ọlọ́dà kún ṣàánú wa. bákan náà fífi súnà ṣeré a kéèyàn orí parun a kéèyàn sófò dànù ó nínú ẹgbà wọ̀rọ̀ látọ̀dọ̀ abdulrahman ọmọ harmala wọn lọkùnrin kan wá sọ́dọ̀ sa'id ibn al-musayyab ọ̀n dágbére fún kọ́dàbọ̀ òun lọ sí hajj tàbí umra sa'id wa sọ fún yín pé la tabrah hatta tusalli má ti lọ ṣáájú kó tó ṣe sọlá torí pé wọ́n ti pèpè fún sọlá inú mọ́sálásí ló sì ti wá dágbé dágbére fún sa'id ó ní torí pé mo gbọ́ tánàbí sallallahu alaihi wasallam sọ yín pé la yakhruju ba'da an-nida'i min al-masjid illa munafiq illa rajulun akhrajahu haja wa huwa yuridu ar-raj'a ẹnìkan kò gbọ́dọ̀ jáde nínú mọ́sálásí ẹnìkan kì í jáde nínú mọ́sálásí lẹ́yìn ìgbà tó bá ti pèpè fún sọ́láàt àyàfi mùnáfìkì kìí ṣe pálọ̀ aláàrẹ̀ já kìí ṣe pé bóyá ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ọ̀fẹ́ lọ gbẹ nìkan lẹ̀ kìí ṣe lẹ́yìn ó wá jáde kó ní mọ́sálásí lẹ́yìn tó ti pèpè fún sọ́láàt àfi kó jẹ́ mùnáfìkì o àyè àfẹni tó ṣe pé bùkátà ló mu jáde bíi tọ̀ bíi ìgbẹ́ àbí wọ́n ti ẹ̀ pé pé ẹnìkan fẹ́ já kùtù ẹ̀ wá gbà ó sì jáde pẹ̀lú ẹ̀mí pé òun tún padà bọ̀ eléyìí nìkan ló lè jáde nínú mọ́sálásí lẹ́yìn tí wọ́n ti pè sọ́lá náà o ti bàbá ìmáàmù yẹn bá mi láàmú ni ìwọ bíi ta ni ó dùn bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. after all mistakenly mọ wọlé lọ́wọ́ bó mọ́sálásí ọlọ́run wọ́n yẹ wọ mọ́sálásí ọlọ́run mistakenly bí mùsùlùmí ni wọ́ a kì í yan mọ́sálásí lódì jàmá a kì í yan mọ́sálásí lódì torí pé tó bá yan mọ́sálásí lódì kí lọ́ọ́ yan lódì ilé ọlọ́run rẹ̀ mọ́sálásí jàmá báyìí gbogbo mọ́sálásí fi Allahu ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin arákùnrin yìí sájáde wọ́n tún ka àdìsí fún ọjà ó ní àyẹ́dàkùn ẹ má bínú olùmọ̀wé ẹ má bínú torí pé àwọn ẹlẹgbẹ́ mi tá à ń jọ rìnrìn àjò àwọn ti jáde wọ́n ti bọ́ sétí ìlú ìsìfẹ́ kún ọlọ́mọ lọ́wọ́ ọkùnrin yìí bá lọ bẹ́ẹ̀ gbogbo gbani sẹ́yìdì wa ń sọ pé sẹ́ẹ̀ bá ń gbúrò rẹ̀ sẹ́ẹ̀ bá ń gbúrò rẹ̀ sẹ́ẹ̀ bá ń gbúrò rẹ̀ títí tani kan fi wá sọ̀rọ̀ kan sọ fún pé má lọ torí wọ́n ti pe sọ̀láàt ó sì ti wọnú mọ́ṣáláṣí mo gbọ́ tànà bí lẹ́nìkan kan gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ àfi kó jẹ́ mùnàfìkì ẹ̀yà àfi tó wáyé kí bùkátà ló mọ̀ jáde wọ́n sì ní má lọ wọ́n lọ ṣubú lórí ràkúnmí rẹ̀ o ìgbà tó wá ṣubú lórí ràkúnmí rẹ̀ sankasara sakido ìtàn rẹ̀ dá subhanallah kìí ṣẹ̀ṣẹ̀ lọ́dá o sọ̀rọ̀ kẹsẹ̀ wà nítòsí ìtàn lọ́nlọ́n lọ́dá ókè egun dá tó bá yẹ kó ṣẹ̀ṣẹ̀ lọ́dá àti titan èwo lọ́rọ̀rùn kó tètè san tẹsẹ̀ lọ́rọ̀rùn kó tètè san torí tán jìnnà wàdúrà ẹran tó yípo tán wọ̀wọ́ ẹran tó yípo ẹsẹ̀ tó ń torí de eléyìí alimami darimi olóògbé àdéhìí jáde bákan náà àìtẹ̀lé súnà àmàjẹ́ asàlábà padà fìtínà àdánwò ibn abbas radiyallahu anhuma ọlọ́nàbí sallallahu alayhi wa sallam onílà tatruku nisaa layla. ẹnikẹ́ni nínú tó bá rìnrìn àjò tó bá forú wọlú ò forú wọlé lọ báyàwó rẹ̀ ẹ̀rí pé bàbá ti ní mà <laughs> láàrin pé ti ń wájú wa pọ̀ níjọ lọ sí ẹ wá dínkù ní one thirty wa sún ni àbí òye wa àbí kọ́ wa fi fara pamọ́ sí tílẹ̀ àmọ́ lóru gbọ́dọ̀ lọ jábáyàwó nínú tó fà á ni pé kátó ma hadith ibn abbas yìí nínú tó fà á ni pé islam ń fẹ́ ká máa rí dáadáa dáadáa lára ìyàwó wa tí ìyàwó ó fi máa fojoojúmọ́ wù wá tá a ní rí nǹkan kan tí ó mú akórira rẹ̀ lára rẹ̀ tá a fi máa ronú kákọ́ọ́lẹ̀ ẹ o islam ó ní wa ká lè bá àjọ wà dọ́jọ́ kú ni èsì pé ó ní wa kálíbà àpá ti rí níta ń wá máa wá lọ lé bàbá rẹ̀ kẹ́ báwọn ọmọ aláìlórí lọ́sẹ̀ǹsẹ̀ láyè sí wọn ò fi tìyàwó wọn ro àwọn àǹtí wọn wọn ò fi ro tàwọn àbúrò wọn lóbìnrin wọn ò fi ro tìyá wọn wọn ò sì fi ro páwọn náà bímọ sẹmọkùn lè máa sáré pé tani ń kalẹ̀kùn tani ń kalẹ̀kùn ó sì gbọ́ pé wọ́n kọ́ òun ni ó lè má túnra rẹ̀ sí tí ó fi sílẹ̀kùn sábà ti ra ìdá kan ìmọ̀ alẹ́ mọ́ yẹn lọ́pọ̀lọ́ ni àsìkò tí àwọn bá wá sọ̀tọ̀ níjọ́ mi tí wọ́n tó ń so gé wájú ẹ̀rọ wọn fi ta ni tí mo rí tó kó lala sí gbogbo ẹnu tí lala fa bàmú sílẹ̀ ẹ̀kẹ́ fa ẹ̀ rí i pé èèyàn bẹ̀rẹ̀ sí rántí eléyìí Islam ọ̀fẹ́ gbogbo orú nǹkan bá lẹ́yìn náà dì í mú ìgbà tó o bá sí nílé oge kí níyàwó rẹ̀ fẹ́ máa ṣe fún ta ni nígbà tí èsì pé kò gbádùn tó nítorí ẹ ìwọ wá dé lójijì tí oge ní torí rẹ̀ islam ń fẹ́ gbogbo ní tí ó jẹ́ kí ìyàwó rẹ̀ ọpẹ́ lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ anabi ni ẹ má ma lọ jábá àwọn ìyàwó yín tẹ́ bá dé lóru o tọ anabi bá tìrìn àjò kan dé kẹlẹ apá kan nínú àwọn sàhábà rẹ̀ anabi dúró sí mọ́sálásí fansa kọrọjúlẹ́ni ilà ahẹ́lẹ́ yìí mà èèyàn méjì bá yọ àwọn lọ bá ìyàwó wọn anabi sì ẹ má lọ jábá àwọn ìyàwó yín lóru o àwọn fẹ́ dán ọlọ́run wò pé tá a bá tẹ̀lé tá a nàbì gan kí ló máa ṣẹlẹ̀ ẹ wá wo ní tọ́lọ̀ ń ṣe fún ọ. wakilahuma wajada ma'a imra'atihi rajula oníkálukú wọn kọkùnrin mọ́ ìyàwó rẹ̀ lórí ẹ wo àdánwò tọ́lọ̀ ń gbé bá wọn. tìrẹ̀ tí ìbá ti kọ̀ láti tẹ̀lé súnà ó náà ti mọ́nà kí disaster ọ̀sẹ̀lẹ̀ nù gbèsè ayé wọn. ó wá nínú ẹgbàá wa alimami dari mina ló tún gbé yìí jáde ó tún wá nínú ẹgbàá wa ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere ó ló ń kà nínú apá kan nínú àwọn tírà kọ́kan nínú àwọn aládàádáalẹ̀ wọ́n sọ fún pàànàbí sallallahu alayhi wa sallam sọ nínú hadith abu huraira radiyallahu anhu eléyìí tó ti pọ́fẹ́ sẹ́rin lẹ̀ ọ̀nbẹ́nu sahih muslim àtàwọn tírà mi anábì ní idha stayqadha ahadukum fala yudkhil yadahu fil ina hatta yaghsilaha thalathan fa innahu la yadri ṣáájú kó tó fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta o dídí ẹnìkan yín ọmọ ibi tọ́wọ́ ń sùn o ọmọ ibi tọ́wọ́ rẹ̀ sùn májú torí ọ̀gbọ́dọ̀ kọ́ bọ́nú gbá ṣáájú kó tó fọ́ lẹ́ẹ̀mẹ́ta wọn nígbà tí atiláwì tọ́gbàdì sí wọn ni èmi èmi máa bi tọ́wọ́ tèmi máa sùn èmi ò nídìí láti fọwọ́ tí mo bá jí ọlọ́run wa dán o lẹ́yìn ọ̀rọ̀ tó sọ wọn wá sùn ìgbà tí ilẹ̀ ọmọ wọn bá pọ́wọ́ rẹ ti wọnú hò tí gbẹ́ máa gbà jáde ọwọ́ yẹn wọ̀ dé gbọ̀n wọ̀ kò sí ní tọ́lọ́mọ bò lè ṣe wọn nígbà tó jí wọn bá a fà á yọ ni <laughs> yẹta síbẹ̀ ẹ lẹ́ẹ̀mọ́ ibi tọ́wọ́ yín máa sùn ni <laughs> subhanallah torí ẹ̀ má fi tipa làbá súnà ànábì o ẹ̀hẹ́n ní ìsẹ̀mí ẹ lè má kórìíra mi ẹ lè má fẹ́ràn mi torí pé mò ń sọ̀rọ̀ súnà fún yín àmọ́ èmi ni ẹ kórìíra ẹ má kórìíra súnà ànábì o ẹ̀sẹ̀ mi káà ń ṣe mistake láwùjọ wa gan-an by the time tó yẹ pé nìkan sọ̀rọ̀ súnà fún yín súnà fún yín ọ̀rọ̀ rẹ̀ wù yín gbọ́ ẹ wà súnà kí súnà náà bá rẹ̀ ah bú ni ọlọ́mọdé mhm. tí ń bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bá yín sọ pé kọjọ́ ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ báwọn tó ṣe ṣe àwọn ọ̀rọ̀ anábì mọ́ máa ń bá wa sọ nígbà tí èsì pa fẹ́ sórí ibú káti ẹ̀ pé léyìí ọ̀sẹ̀nu gbangbangba káti kò tí ẹ̀ gbọ́n pé léyìí ni ọ̀gbọ́n lọ́sẹ̀nu gbangbangba àmọ́ anábì ń kọ́ eléyìí jábọ̀ ti ṣe jẹ́mbẹ̀ o. ìdí tá a sì fi gbọ́dọ̀ pọ́n súnà anábì lè kí ìyá ọmọ bàá jẹ wá òun náà ni pé sẹ́bẹ̀yìn náà mà wípé súnà yẹn gẹ́gẹ́ bọ́lá ti sọ alukurani kalẹ̀ bẹ́ẹ̀ náà ló ti sọ súnà kalẹ̀ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́bọ́lá wọn bá sọ nínú alukur'an oní wàzkur wàzkuru ni'matulahi alaykum wàmà anzal alaykum minal kitabi wal xikma yacidukum bẹ́ẹ̀ nínú suratul baqara aya two hundred and thirty one ẹ rántí ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá tọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin mùsùlùmí àti tọ́lọ̀wọ́n bá sọ̀kalẹ̀ lẹ́yìn lórí alkitab onal alqur'an wal hikima àti hikima ya'idukum bi tọ́lọ̀ fi ń ṣe kìlọ̀ fún yín kí wàá ní hikima àmọ́ alqur'an kí ni hikima alimami shafi'i rahimahullah ọlọ́run olùmọ̀ wọ́n túmọ̀ hikima pé sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ajẹ́kí bọ́lá ti sọ alukur'ani kalẹ̀ náà ló tún ṣe kíni ló tún sọ sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam kalẹ̀ tó bá ajẹ́ kọ́ran yẹn ni ká tẹ̀lé alukur'ani kí wọ́n á ní ìdájọ́ ká tẹ̀lé sunna naam ọ̀ràn yẹn náà ló ná tẹ́bí ẹtì máa ti ń jẹ́ sunna ní ìsìn ìlànà anabi sallallahu alayhi wa sallam tó fi lélẹ̀ pé ká máa fi eléyìí nù torí ẹni alimami ibn kathir rahimahullah nínú tafsiri rẹ̀ ó ní fa in qala qa'ilun tẹnìkan bá sọ yìí pé fama ahsanu turuqi tafsir ọ̀nà olóyè ká gbàgán tọ́rẹwà jù láti fi máa ṣe tafsir al-Qur'an akramakumullah ẹ rí i pé láwùjọ wa tí Ramadan bá dé masha Allahu la illa billah àwọn tí ma bá yàn sọ̀rọ̀ Ọlọ́run àwọn máa pọ̀ gan níbo ni wọ́n wá lọ ní ìsìn tí wọ́n dálẹ̀ ni tí kò yẹ ká máa gbọ́rọ̀ lọ àfi tí rọmọbọ́nà bá dé sọ́dà abẹ́ síbẹ̀ máa ń tọ́ka nínú àwọn aṣáájú wa rere sọ òní fi sẹlẹ̀kọ́wò la ya'buduna Allaha illa fi rọmọbọ́n àwọn ẹni bú ni wọn o àwọn taani àwọn tí ìsìn ọlọ́run àfi lóṣù rọmọbọ́n àwọn olùmọ̀ àwọn máa ẹ àwọn èèyàn ní gbọ́rọ̀ lọ́n ó di rọmọbọ́n sẹ́yìn bá wọn sọ́ngbà mi wọn gbọ́ ṣé dandan ni kéèyàn pọ̀ ni kì í ṣe dandan ni kéèyàn pọ̀ torí pé làwọn máa dán ìkíláàsì wa yóò máa dán o ṣé kárí mi ni wọ́n fẹ́ ṣe ni àbọ̀ fẹ́ káwọn èèyàn gbẹ́sìn ọlọ́run ọba yìí tibọ́lọ̀ ẹ̀bá nàbì sallallahu alayhi wa sallam náà lọ sọ fún ali ibn abi talib ó ní la an yahdiya allahu bika rajulan wahidan khayrun laka min humurin na'am tọ́lọ̀ ń bá tara rẹ̀ ṣèyẹn yọ kan péré tó bá fi mànà ó lóore fún ọdún kó gbọ́n ọ láwọn rà fún mi pupapupa lọ. kéèyàn pọ̀ késo ńlọ́jà lọ́dọ̀ wa o. àmọ́ tí ojú máa yí yi ká máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ bóyá wọ́n gbọ́ bóyá wọn gbà èèyàn pọ̀ kò túmọ̀ sí pé ní tó ń ṣe dáa èèyàn ó sì pọ̀ kò túmọ̀ sí pé ní tó ń ṣe ọ̀dà sọ̀rọ̀ àwọn anábì mi ọ̀wọ́ àjọ gbẹ̀ndà kìyàmọ̀ bó ṣe wá nù hadith wọn ò ní rí èèyàn mú lẹ́yìn àfi láàrin èèyàn mẹ́ta sí mẹ́wàá anábì kan gan èèyàn méjì péré ni anábì kan láàrin èèyàn kan anábì kankan mú ayisa anabi ọdọ wa jama ha kámẹjọ jẹ pé nu Ramadan nìkan láwọn bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run gbogbo gbà lọyẹ ká máa ṣe kódà tí ọba rọ yín lọ́rùn gbogbo ojoojúmọ́ ẹ fi sẹẹkan lọ́sẹ̀ mọnà bí ẹ̀yin o tẹfsiri la parí yìí o ní gbogbo á tún máa títí mi ò fi dé

ọlọ́nà wo láàmà gbà láti fi ṣe tafsir ètò àwọn àṣeun nínú sẹ̀ríyà kìí ṣe tafsir wọn pè ètò àwọn àṣe láwùjọ àtàǹpé ní tafsir kìí ṣe tafsir wọn pè wọn pè ní tarjamatun tafsiriya tarjamatun tafsiriya àwa ń túmọ̀ tafsir tí wọ́n ṣe ní sédè wa ẹ̀hìn tó bá ti tafsir lẹ́fẹ́ ṣe alukurani lásán lẹ́mu lọ ẹ̀yin náà ti wá nímọ̀ nípa àwọn òfin sẹ̀ríyà gidigidi ẹ̀ mọ̀ kí n oní ọkọ yín bẹ́ẹ̀ sì máa mú dájọ́ ẹ̀yin náà sọ nǹkan tó ṣe é pé téèyàn bá ń kà á láǹfààní ìyá àrínú gbogbo tíra ọ̀dọ̀ nìkan láti rí mo rò pé yẹ wa n ta ń pè ní tafsir ṣùgbọ́n tiwa ní ìsẹ́yìn pé lọ ẹ̀ ń túmọ̀ rẹ̀ fáwọn èèyàn ẹlòmíì lè gbé lọ ẹ̀ ń túmọ̀ rẹ̀ fáwọn èèyàn pèlè pè tíra ńlọ yìí ká máa lò fún tafsir wa táǹsì ọlọ́nà wo láti máa ṣe tafsir al-Qur'an ó ní an yufassira al-Qur'an an yufassira al-Qur'an bil-Qur'an ká máa fa al-Qur'an túmọ̀ al-Qur'an al-Qur'an túmọ̀ ara rẹ̀ níbo la ti lè rí léyìí níbo la ti lè rí tafsir wo la lè rí tá al ti túmọ̀ al nínú àwọn tafsir tọ́tọ́ka sí léyìí tafsir Ibn Jarir at-Tabari tafsir Ibn Jarir bákan náà tẹsí tafsir kẹsíir ẹ rí inú rẹ̀ tẹ́ pé alukurani wọ́n fi ń túmọ̀ alukurani lọ́pọ̀lọpọ̀ pé ntọ́lọ̀ ń sàlàyé ń bì ẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ wá ń bì wọ́n mú wa. bẹ́ẹ̀ náà ni tesi re odun wa olubeyen fi tẹsí tafsir alukuran bilkuran tí olùmọ̀wá asheikh shanqiti rahimahullah alukurani wọ́n fi túmọ̀ alukurani gbogbo tírà yẹn. sọ eléyìí ẹ rí i pé ìtàkùrá ni ọ̀sàlàyé ń bì yọ̀sàlàyé rẹ̀ ń bì kò sẹ́ni tó wàá sọ fún ọ kó ń parọ́ ọmọ lọ torí pé ọ̀rọ̀ ọlọ́run náà wọ́n fi ṣe kíni náà fi túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run. onítàbá wa onítorí pé ntọ́lọ́wọ́n bọ̀ ọ̀sàlàyé ń bì ọ̀sàlàyé rẹ̀ ń bò mí tẹ́bá wo nu tẹ́bá wo ọ̀rọ̀ hajj tẹ́wò súrátù ali imran ẹ rí i pé ntọ́lọ́wọ́n kà sọ́n bẹ́ẹ̀ ni pé walillahi ala nnasi ṣùgbọ́n tẹ́ bá wọ suratul baqara ẹ̀rí pálá èyí tọ́lọ́wọ́n bá ṣe nípa hajj ọ̀pọ̀ nínú baqara ju èyí tọ́lọ́wọ́n bá sọ nínú alẹ́ imran lọ torí kọ́ sọ pé alhajj ashhurun ma'lumat faman farada fihinna alhajj fala rafatha wala fusuqa wala jidala fil hajj títí ó tún fi sọ̀rọ̀ àràfà ó tún sọ̀rọ̀ muzdalifa ntọ́lọ́wọ̀n ọ̀sàlàyé tánbí ọ̀sàlàyé rẹ̀ ń bomi bẹ́ẹ̀ náà ni sẹ́ẹ̀ máa ń wá alukur'an ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sàn tọ́lọ́wọ̀n bá ń sọ ń pa àwọn ànábì ọlọ́run ibi ò lè sọ díẹ̀ ibòmí yọ sẹ̀fọ́ sí wọ́wọ́ rẹ̀ etí ọ̀sán bì yọ sọ́n bomi. torí ẹ alukur'an máa ń túmọ̀ ara rẹ̀ tá a bá wá rí inú alukur'an imaamu ibn kathir ó muhammad sallallahu alayhi wa sallam á rí nínú sallallahu alayhi wa sallam torí pé ọlọ́wọ́n bá sàlàyé ẹni tó ṣe zina fún wa níbẹ̀rẹ̀ sí islam ó lẹ́ni tó bá ṣe zina tẹ́ ẹ̀ bá rẹ́ lẹ́rìí mú wa ẹ tì wọ́n mánu lé ẹ tì wọ́n mánu lé hatta yatawaffahunna al-mawt aw yaj'ala Allahu lahunna sabila títí tí kò fi pa wọn kanu lé àbí tọ́lọ́wọ́n fi sọ̀nà àbáyọ fún wa ọ̀nà àbáyọ àrínú al ṣùgbọ́n wa nù sunnah Nabi sallallahu alayhi wa anabi ni khudhu anni khudhu anni qad ja'ala Allahu lahunna sabila at-tayyibu bit-tayyibi ar-rajm wal-bikru bil-bikr jaldu mi'atin wa tagribu 'amin anabi lọ́lọ́ ti sọ̀nà àbáyọ ó ti sọ̀nà àbáyọ tí ẹni tó ṣe zina bá jábìlẹ̀ kọ́ lóbìnrin tó ti níyàwó rí anabi ni ẹ̀sọ́ ló kópa tó bá sì jẹ́ pé ẹni tó ti níyàwó tó ti rí ló ṣe zina